tí òní ń kọ́ a fẹ́ sọ nípa lílo àwọn erémọdé nínú àwọn kíláàsì tí a wà yìí àwọn ọ̀nà wo ni a lè gbà láti máa lo àwọn erémọdé èdè àbínibí wa ń kọ́ ní sísọ ní àwọn yàrá ìgbẹ̀kọ́ ṣé ó ṣe pàtàkì ṣé ó ṣe kókó àní tí a bá fẹ́ jẹ́ òléwájú tí a bá fẹ́ máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí àwọn ilé ẹ̀kọ́ ní òkè òkun náà ṣe ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí àwọn mùtúmùwà náà ṣe ń tẹ̀síwájú ní gbogbo àwọn orílẹ̀-èdè pátápátá a ní kí ni ohun tí a ní láti gbé ṣe a ti bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá a ó sì wáá fi àdàgbà ẹ̀rọ bákan náà ní ọ̀sẹ̀ tuntun ní. kí ni ohun tí a fẹ́ kí àwọn ìjọba wa ṣe fún wa kí ni ohun tí à ń wọ̀nà fún láti ọ̀dọ̀ àwọn òbí wọn ní ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde kí ni ohun tí a fẹ́ bẹ̀rẹ̀ látinú ilé tí àwa fúnra wa púpẹ̀ náà ni àwọn àyànnà náà fún wa lórí ètò lọ́sẹ̀ yìí kí ni àwọn kùdìẹ̀kudiẹ èyí tí à ń dojúkọ lórí ètò ọ̀nà wo ni a lè gbà mójútó gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ náà ni a ó máa ṣiṣọ́ lójú ẹ̀ fún wa lọ́lọ́kan òjọ̀kan mo sì mọ̀ wípé àlejò yìí tí mo gbé wá fún yín àwọn tí mo gbé wá lọ́sẹ̀ tó kọjá náà ni wọ́n láwọn ti ti ṣetán fún wa láti dáhùn gbogbo àwọn ìbéèrè èyíkéyìí èyí tí a bá ní fún wa Ojúmọ́ Ire lètò tó àlejò tí mo gbé wá fún yín wọ́n mà wà ní ilé agodo síbẹ̀síbẹ̀ Fẹ́yìkẹ́mi àyà Ọ̀yálékè lórúkọ tí mò ń jẹ́ Èjìwùmí Ẹlẹ́yinjú Ẹ̀gẹ́ àlejò mi ẹgbẹ́nulé nǹkan lẹ́ẹ̀kan ẹ sọ wípé àwọn òfin kan wà ìlànà wà nínú ètò ẹ̀kọ́ mo sì gbà pẹ̀lú yín ó yẹ tẹ̀síwájú. ohun tí à ń sọ ni wípé nígbà tí a bá ti sọ pé òfin ni ilé àlàkalẹ̀ ni ilé ilá wa ò gbúdọ̀ ga ju onírè lọ a ò gbúdọ̀ gbọ́n kọjá òfin a ò gbúdọ̀ sọ pé bóyá nítorí pé mi ni mo ní ilé ẹ̀kọ́ mi èmi ni mo dá sílẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀sìn kan ni mo gbà àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ agbára kan ni mo ní àbí bẹ́ẹ̀ kọ́ nítorí pé mi mi ti mọ èdè yẹn kí n wá kọ́ fún ẹlòmíràn láti kọ́ tá bá ti kọ́kọ́ gbé ìlànà yẹn ó ti jẹ́ pé ọ̀nà àbáyọ àkọ́kọ́ òun nìyẹn ọ̀nà àbáyọ kejì ni wípé gbogbo nǹkan tí a rò pé kò rọrùn yìí ó rọrùn ju ẹ̀kọ́ lọ ọ̀nà tó gbà rọrùn lélẹ̀ a rí wípé láyé àtijọ́ kó tó di pé ìmọ̀ ẹ̀kọ́ mọ̀ọ́kọ mọ̀ọ́kà ó wá sáwùjọ wa àwọn Yorùbá wọ́n ní ìlànà ìkọ́ni tiwọn. ìgbà. ẹ̀yin olólùfẹ́ mi mo mọ̀ wípé ẹ ń gbádùn ohun tí àlejò wa ń bá wa sọ lọ́lọ́kan òjọ̀kan wọ́n jẹ́ kí a mọ̀ wípé ó ṣe pàtàkì ó ṣe kókó láti fi èdè àbínibí wa kí a fi kọ́ àwọn ọmọ wa wọ́n mú wa lọ sí ìgbà tí ọ̀jọ̀gbọ́n Fáfúnwá wọ́n jẹ́ kí a mọ̀ gbogbo àwọn pilot programs tí wọ́n ràn nígbà yẹn wọ́n jẹ́ kí a mọ̀ wípé yorùbá ṣe pàtàkì tá a bá fi èdè àbínibí tá a fi kọ́ àwọn ọmọ wa tá a tún wá lo èdè gẹ̀ẹ́sì náà tí wọ́n wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pé àwọn ọmọ wa wọ́n máa ṣe wọ́n máa tayọ rékọjá ààlà pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ti sọ fún wa yìí mímọ̀ àti rí ẹ̀kọ́ kọ̀ọ̀kan o mo ti mọ̀ wípé nígbà bá padà délé lónìí nsìnyìn á bẹ̀rẹ̀ á mú ní òkúnkúndùn torí wípé wọ́n jẹ́ kẹ́ mọ̀ wípé yorùbá ó ṣe pàtàkì láwùjọ wa yàtọ̀ sí pé à ń sọ èdè àbínibí tó jẹ́ yorùbá wọ́n jẹ́ kẹ́ mọ̀ wípé àwọn èdè kan náà tún wà lábẹ́ yorùbá yìí o tá a fi ń gbé ọ̀gbẹ̀rìdè òun náà ni ẹ̀nà èdè ẹ̀nà fún àǹfààní ẹ̀yin tẹ̀ ń wò wá nílé ẹgẹjẹgẹ káká lọgọ sógó kègé lọgọrùn ún gún à ń bọ̀. <laughs> kíkẹ́ bí a ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀yin ará ilé a ti jẹ́ kí a mọ̀ lọ́lọ́kan òjọ̀kan ọ̀nà tí a lè gbé gbà láti rí dájú wípé orílẹ̀-èdè yìí tẹ̀síwájú pé a kúrò lójú kan ṣo níbi tí a wà ṣùgbọ́n ohun kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ àlejò mi yìí a fẹ́ mọ̀ ní ṣítẹ̀ǹtẹ̀lé àwọn ìpele wo àwọn ìgbésẹ̀ wo gan-an ni ká gbé láti lè rí dájú wípé a débi tí a fẹ́ dé yìí. Um, ẹ ṣeun atọ́kùn ibi tí à ń lọ ò ibi tí à ń yà ló pọ̀ àkọ́kọ́ ni wípé tí gbogbo wa tá a bá mọ̀ wípé a jẹ̀bi wọ́n ní tí ẹlẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀ láẹ́lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ gbogbo wa pátá ni ọ̀rọ̀ yìí kàn a ti dá ta lára fálára a dẹ̀ ti dá ti ajérò fún ajérò òbí ní pàtàkì ká kọ́kọ́ mọ̀ wípé ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde àmẹ́sọ̀ tá a kó tá à ń kó ròde yẹn kò tán sílé nìkan o nǹkan tá a bá ọmọ tí ò bá sì ra nílé kò lè rìn lájò so kí àwọn òbí ká pe àrò àtọ̀dọ̀fin inú wa káwa gan fúnra lára wa ká bára wa sọ̀rọ̀ yìí pé tí ọmọ mi bá tiẹ̀ sọ èdè mìíràn yàtọ̀ sédè Yorùbá ẹ̀yìn tó bá sọ èdè mìíràn yàtọ̀ sédè Gẹ̀ẹ́sì aburú wo ló kó bá ọmọ yẹn hmm. kò káburú kankan bá ìyẹn ní bákan náà ló wá kan àwùjọ àwùjọ tá a wà gbogbo àwa tá a jẹ́ ẹlẹ́sìn ẹ jẹ́ ká mọ̀ wípé ọba èkè tó fún wa kì í ṣèdè Yorùbá nìkan lèdè tó wà láyé nínú èdè Yorùbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀yin náà ti ẹ sọ aláwọn ẹ̀ka èdè a ní àwọn ẹ̀ka ẹ̀ka èdè. E tá a bá gba ọmọ wa láǹfààní láàyè láti sọ èdè kan nínú èdè yìí gbogbo àwọn èdè yẹn náà ló ti kọ́ yẹn àti. tèmi mo mọ̀ pé ibi tí ó ti bá ẹ̀yin náà wí ẹ̀yin náà ti ń ṣà á lọ́lọ́kan òjọ̀kan ṣùgbọ́n inú wa ìbá nítorí pé ìdí tí a fi ń wá sórí ẹ̀rọ amóhùnmáwòrán tí a fi ń gbé àwọn nǹkan wọ̀nyí lárugẹ òun náà ni wípé kí a lè wá ojútùú tí ó dán mọ́rán sí àwọn àṣìṣe èyí tí a ti ṣe nígbà kan rí kí a sì wá ojútùú sí wọn ní sáà tí a wà yìí ó sì ní ìdánilójú àti ìgbàgbọ́ wípé láìpẹ́ sígbà tí a wà yìí orílẹ̀-èdè nàìjíríà á tẹ̀síwájú á kúrò lójú kan a ó máa mí a ó máa milẹ̀ngbẹ̀ a ó máa tẹ̀síwájú àwọn tó jẹ́ ará òkè òkun lọ́hùn gan wọn á rí wa gẹ́gẹ́ bí àwòkọ́ṣe èyí tí ó dán mọ́rán a ó máa rí ní àríjù báyìí lọ ní ọ̀sẹ̀ tòní mo sì mọ̀ wípé tó máa tún fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ ìdùmarè a ó tún mú kókó mìíràn èyí tí ó tún fara pẹ́ ti ọ̀sẹ̀ yìí la ó tún máa tẹ̀síwájú a ti fẹ́ máa relé báyìí ẹ bá mi dágbére fún àwọn ará ilé. Ah, tó mo kéèyàn mo kéèyàn mo ṣàníyàn kí o ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́hùn ẹnu wa kò ní di o ó tún dọjọ́ mi ọjọ́ òre ká tún máa ríra wa pẹ̀ láyọ̀. mo ní láṣẹ ìdùmàrè ẹ ò ní fi mí ṣàwátì èmi náà sì ní wá yín tì tọmọtọmọ ilé ti fẹ́ máa tó lọ báyìí mo ní ó do òwúrọ̀ kí a súre kí áńgẹ́lì olúwa ṣọ́ gbogbo wa láyọ̀ láyọ̀ lálọ́lé lálọ́lé lálọ́lé o láyọ̀ láyọ̀ lálọ́lé olúwa ṣọ́ wa pọ̀.